listen, listen. I'm in the middle of work. I'll call you back. It's not as if I'm avoiding your call, but I'll call you back. I'm working. Eh, uh, we'll see you later. welcome. ẹ jọ madam ni mo béèrè. láti for madam. bẹ́ẹ̀ni. from um, where geographical location um, um continent Africa or sẹmẹ or anywhere where are you from. ìlú yìí ni mo ń gbé. you come from this place. ẹ ẹ ṣáà sọ fún wọn pé dé olú ń bèrè wọn. ah mọlúwẹ. no no no dé olú. ǹdọ́ olú. ǹyàdé dé olú. bẹ́ẹ̀ni dé olú ló sọ. ǹjẹ́ ìyàdé dé olú. ba chỉ đón lúc là cần đưa đưa lúc look like one person này nó sao được cụ cause the dollar must not be Ankara and you're very in Ankara but I shot you at the dollar yeah. okay Thank you. No problem. So sorry. Um, you you are the devil? Yes. If you are not the devil, if you go inside and madam sack me, in fact, I'm going to kill you. No. I'm used to doing dunk shopping. Hmm? You are the devil? You see that road? Okay. Yeah, forward march. Straight in that door. ẹ pẹ̀lẹ́ ẹ máa wọlé bọ̀. ẹ jókòó. yeah thank you very much. Mm. ṣé wàá òkè. okay. òkè ẹ pẹ̀lẹ́. ẹ ṣe gan. ó yẹ kí n ti jáde àmọ́ nítorí tí mo ṣe cancel gbogbo appointment mo nílé mi. Um, I'm highly honored. <laughs> You're welcome. Thank you. mo rí yín yẹn ojú tí mo fi wò yín ó yàtọ̀ sí nǹkan tí mo bá if you are that educated clear tí ẹ̀ ń ṣe irúṣẹ́ tẹ́ ń ṣe. àfọwọ́fà àti àkọsílẹ̀ ni ó sún mi débi iṣẹ́ tí mo ṣe. àfọwọ́fà àti àkọsílẹ̀. <laughs> bíi ti báwo. yes um, àfọwọ́fà dádì mi àkọsílẹ̀ ti tèmi. okay. yeah. my father was a very rich man. Mm. ìyàwó mẹ́ta ni wọ́n fẹ́ my mom was the second wife èmi nìkan dẹ̀ ni wọ́n bí ṣé wàá rí third wife yẹn ah ó burú gan ó burú bí àpárá ni ó máa ń fi orí àwọn family máa fi lura wọn báyìí ni nígbà tí gbogbo èèyàn dẹ̀ ti rí i pé wàhálà yìí ti ń pọ̀jù everybody choose láti sá sálàfẹ́mi ẹ̀ woman yẹn ló jókòó ti gbogbo nǹkan tí dáàdì mi fi sílẹ̀ àtowó àti properties ìdí nìyẹn tí mo fi rò pé tí n bá fẹ́ para mi kì í ṣàrọ̀ àyẹ̀rà abájọ tó máa ń sọ pé ilé olórogún ilé ikú ilé ogun. bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ìgbà tẹ́yìn wá kàwé tẹ́ kàwé dáadáa kílí tẹ́ ìwà iṣẹ́ tó dáa ṣe. ọgbọ́n ojú wà nínú arọ ẹsẹ̀ tí ò ní ni ò jẹ́ ohun hmm, mi kì í ṣiṣẹ́ gidi bọ̀ kò ságbára mo wáṣẹ́ wáṣẹ́ mi ò rí and you see when the preferable is not available then you go for what is available. I know. ó dájú kí èèyàn gbébọn lọ àbí kéèyàn máa jalè. It is well. Thank you very much. Excuse me. Hello? Ẹ káàsán. Ẹ má bínú, mi ò ní lè mọ́lé ni. But first thing láàárọ̀ la máa rí yín. Ẹ ṣé. Okay, ó dàbọ̀ sorry Auntie. Yeah. aunty. ṣẹ́yìn nìkan lẹ́ ń gbénu bí ni. àná èmi àti get my money. Um. yín kọ́. Everybody has got a story to tell. Bẹ́ẹ̀ ṣe ń ẹsẹ̀ ẹ̀sìn mi òru àti àjò ló gbé mi dúró ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló fi fẹ́ mi àmọ́ nítorí àìlera ara mi òun lè fẹ́ mi àwọn tó tún ṣetán láti fẹ́ mi èyí ẹ̀sìn wọn mi ò dẹ̀ lè take risk nítorí mi ò fẹ́ kí kankan nínú àwọn ọmọ mi can pass through experience tí mo past through. Yeah, I'm sorry about that. So sorry. Thank you. Ìwádìí. Mm. question? Of course you can. What's your genotype? AA. history ilé àdúgbò kọ. um, àǹtí you see, nílé but the ọkọ the asọ <laughs> the ọkọ dị asọ. ọkọ. the husband dị asọ. okay. Yeah. okay na right. and the baby. Yeah. Oh, no problem. And the baby. Yeah, yeah. But this guy will find you. Will find you very well. Yeah. kásán. ẹ jọ̀rọ̀ wá tí fíkà rẹ̀ ń wò. Ah, kò sí around ṣùgbọ́n pẹ́ ń bọ̀ ṣá. Ah, in fact èmi àti wọ́n ṣì sọ̀rọ̀ ẹ̀sìn ìgbà tí mò ń bọ̀. Ah, a jẹ́ pé kò ní pẹ́ dé nìyẹn you can sit down and wait for her. thank you sir. you're welcome. ṣé iye ẹ̀ máa ń. Okay, really, to have you. Soft and hot. <laughs> no, no, I'm very, very okay. Are you sure? very, very. Okay, um, uncle. Yeah. wọ́n ní ẹ̀yin ni ọkọ ẹ̀gbọ́n She ṣé ẹ̀yin this sí well not yet but we're planning towards that. Mm. agbára Ọlọ́run. Ami, it is well. ọkùnrin ẹ má bínú be mò ń pẹ́sà yín pẹ̀lú questions. no no no no no, feel free. ẹ she àti Fikáyọ̀ ti sọ àìlera wọn fún yín ṣá. ó is sọ fún mi and i'm okay with that. oh really. yes. Oh no, ṣe. I must confess, you're really cute. Mm-hmm. Thank you. Kí ni léyìí? Kí ni léyìí tó? Kí ni? Mo fẹ́ bá yín yọ. Dọ́dọ̀! Kí ni ìtumọ̀ nǹkan tó ń ṣe yìí? <coughs> kí ni nǹkan tí mò ń ṣe ayé ìṣerú ẹ̀ náà hello what is good for the goose is good for the gander ah. besides mi ní jẹ́ kí fi kárí ọ. jọ mi ò kí ṣerú ọkùnrin bẹ́ẹ̀ o no má bá mi dánwò ẹ̀ wò ojú kan làdá tèmi ní tó fi ń roko àròjẹ mi ò kí ń ṣe ìdá tó lójú méjì tó fi ń mu ẹ̀jẹ̀ ok tí fi kárí bá lè máa fẹjọ́ ẹ̀ sùn. nonsense excuse me jọ ìmọ̀ tó ti bí ẹ. máa ní parọ́ fún yín má ní ẹni fẹ̀yìn o ẹ ṣáà mọ ogun nǹkan tí mo sọ pé ṣe láàrin mi àti tẹ́lẹ̀tẹ́lẹ̀ in fact bí mo ṣe ń jà láti bọ́ṣọ tí mò ń ṣe tí mo mọ bí mo ṣe ń persuade ẹ̀ tó kó gbá ó tí mo ṣe déwájú ẹ̀ tí mo ṣe ìdí ẹ̀ tí mo fi òkè mo ti Cinderella kan déwájú ẹ̀ kó gbá ó lé mi tefetefe ni unlike that stupid Johnson nígbà yẹn tí mo ṣe gbé súnmọ́ yẹn tí mo ti ké sẹ́bà ìnìyẹn ti ń bọ́ṣọ ló ti ń ṣe gbẹ̀ bọ́ ilé yìí kò tiẹ̀ fẹ́ rí mi rárá rárá and aside that ẹ̀yìn ìgbà yẹn mo tún fi cab driver mo fi test ẹ̀ àti obìnrin méjì ọ̀tọ̀ọ̀tọ̀ and he didn't fail the test ah, I must confess sincerely this man loves you. Hmm. mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ṣé pé mo padà pàdé onítèmi. Oh, ah, ó ṣe mo dúpẹ́ lọ́wọ́. No, please. Oh, darling, Oh, thank you. Your life. You go. Wow! I'm a big boy! nígbà tó sọ já tó wà ní jíjí ẹsẹ̀ ọjà má fi bẹ̀rẹ̀ nífẹ̀ẹ́ lẹ̀. ó ga jọ jọ jọ jọ jọ lórí jọ sílẹ̀. pàpọ̀ kékeré pẹ̀lú àwọn arúgbó ṣe jọ nígbà má jẹ́ kó ṣe ní láti ṣe jẹ́ má jẹ́ má jẹ́ fi káyọ̀ pa mí lẹ́kùn ṣàánú mi yìí nǹkan kan ní ṣe mí n ti lo oògùn tó yẹ kí n lo I'll be fine. Ah, èmi máa fi yẹn ṣe mo fi yẹn ṣe mo ti pe dókítà kan ó ti ń bọ̀ báyìí kó wá bá mi treat ẹ ọlọ́run ní jẹ́ kárí láàbùrú. kò lè yẹn. mo fi mí fi káyọ̀. I'll be alright. má jẹ́ kí n finá sọ̀rọ̀ ìlé sùn jàre wọ́n ní kí ni mo ṣe nígbà tó ṣẹlẹ̀ wọ́n ní kí ni mo gbé ṣe. Ah, mo ti pe dókítà ó ti ń bọ̀ because I don't understand I've never seen you like this before pẹ̀lẹ́ dẹ̀ pẹ̀lẹ́ ìnira tó tiẹ̀ ní ìtì ẹ̀ pàṣẹ fún mi jẹ́ kí mi bẹ́ẹ̀ gbé pẹ̀lẹ́. Ah. fún ọ ní injection yìí ní ẹ̀ẹ̀mejì lọ́sẹ̀ pẹ̀lú àwọn oògùn yìí ká ní crisis tó máa ní fún bí ọjọ́ márùn-ún náà máa ní tó máa ti ń lò dáadáa á reduce sí bí ọjọ́ mẹ́ta tó bá tún continue á reduce sí bí ọjọ́ méjì tó bá ya ọjọ́ kan tó bá wọn ò ní gbúròó ẹ̀ mọ́ rárá. Ah, àmín àmín. Thank you very much. Oh, not to mention, it's a mandate to save lives. And uh, Madame is not an exception. uh, <laughs> You're welcome. God bless you. And you too. Ẹ̀pẹ̀lẹ́. Ẹ bá wọn fọwọ́ ra. Tèmi bá lọ, ẹ lè fún bẹ́ẹ̀ ní pẹ́ẹ̀k. <laughs> Dọ́kítọ̀, uh, ẹ ṣe wá. All right, uh, madam. Ok, ara àwọn tí ẹ ti ń sọ̀rọ̀ ilé. Eh. So ẹ jẹ́ kí èmi máa lọ right. All right. Fikayo. Fikayo. Fìtáyọ̀. Kí ló ṣe ẹ́? Kò sí nǹkan kan. Kò sí nǹkan kan bíi ti báwo. Ọ̀rẹ́ náà ni mò ń rò. Kí ni mo ṣe fún ẹ? Mm-hmm. O ò ṣe nǹkan kan fún mi. Mm-hmm. Ìfẹ́ mi, you have shown me so much love and care. Látìgbà tí àwọn òbí mi ti kó sínú plane crash mi ò tí ì rí ẹni tó tún fi ìfẹ́ hàn mi tó báyìí ni you took me out of loneliness and boredom láti bí ọjọ́ mẹ́ta mo ti ń ro ohun kankan tí mo lérò pé ó yẹ kó materialize láìpẹ́ mo fẹ́ kó jẹ́ signatory sí account mi then gbogbo àwọn properties mi mo fẹ́ pín wọn sí méjì àwọn kan máa wà lórúkọ ẹ̀ àwọn kan dẹ̀ máa wà ní orúkọ èmi àti ẹ̀ Fikayo èmi rò pé nǹkan tó yẹ kó kàn nìyẹn no ìyẹn kọ́ ló yẹ kó kàn wow nǹkan tí mi fi ipò yẹ ká máa nurse nísìn bá ṣe máa wà legally married kàdébẹ́ lọ́hùn kọ́ lọ́hùn fi ọmọ sáàni wá then after that you can start to think of all this. ṣorí àti nǹkan tí wọ́n sọ àti nǹkan tí mi sọ méjèèjì la máa ṣe àmọ́ báyìí ni màá ṣe nǹkan mi kò yí padà. Sweetheart, I'm doing all this because I want you to be more committed. Come on, darling. Come on. Hmm. I'm committed and I'll remain committed. Okay? But sincerely, ṣé torí ìyẹn ló ṣe wá ronú? Ṣé kò tó torí ni? Kò tó torí o. Torí mi fẹ́ kí ìyàwó tèmi máa ronú. I don't want it. Mm. Okay, mo ti understand. Bóyá torí pé ó wá dùn ló ṣe ń ronú ọyá wá rí zoom iṣẹ́. ṣé o you know now. ṣé wọn fi ṣe ẹ ni. kí ni. kọ́ máa ṣáà máa massage ẹ̀sìn ṣáàkó tó sùn. ó mọ̀ pé tí mo bá ti ṣe I'm not gonna sleep. <laughs> Come on. Shit. <laughs> Ah. Yes, baby, yeah. Mm. <laughs> ọwọ́ ẹ̀gbọ́n máa ń rìn mí fẹ́ sọ mí di alápá àkè ọlọ́run ò lẹ́nu fún ẹ̀ṣẹ̀. mi ò sọ ẹ̀ lálápá àkè mo ń ẹ ní mo ń kẹ́ ẹ because you deserve it okay? yes darling. <laughs> yeah good. n mm, ba ti wati ti n bɛrɛ balẹ̀ wati ti bɛrɛ balẹ̀ n tɔgɔ ti lafi ti si nin dɛnja ya tali mi n bɛrɛ balẹ̀. ɛni suru ɛni suru. n mi n do. ɛtuwa. digbɛ nin jɔ se ba si mi n do n tun jɔ. bi so bi so lɔ so. ɛtuwa ɛdi ɛdi a ma fɔ. Mm, nkɔ lɔdu nkɔ lɔdu. lódede sẹ́nà lò. ẹ jẹ́ jẹ́ máa lóde. Zimbabwe. I will give you a back auto. And your teeth will fly off. Somebody's life is in danger. You're telling me up. Allô 不。 farabalẹ̀. bàtí o madam Tani. Wọ́n á ṣe nínú oòrùn gangan báyìí. Àmọ̀ ìjọ ń béèrè rẹ̀. Ẹlẹ́ ìwé tí ó kọ sára bí tí wọ́n kọ pé wọ́n fẹ́ èèyàn tó máa bá balẹ̀ lé. Tó kọ sí yọ̀ òun ló jẹ́ kí n wá. Ẹlẹ́. Kẹ̀lé kẹ̀lé kẹ̀tẹ́rẹ́ kan sí i kẹ̀lé kẹ̀lé ń pòrí bíi sí àbábà. Bó o lẹ̀ ṣe bíi tó ba kẹ̀kẹ́ jẹ́ báyìí wàhálà tó mò ń ṣe pẹ̀sẹ̀ ló wa fi rìn wá dé àdúgbò níbi. ìyá àtọpẹ ẹlẹ ẹ ṣe. àwọn ọ̀gá lẹ wá fẹ́ rí. ẹ fẹ́ rí àwọn tó nílé. níbo ni ìyá ti ń jẹ yín bọ̀ gan ṣé Sokoto ni àbí Kútọ́nu àbí Káfàṣà. yọ o sí ìyá kan lára mi àmọ́ mo fẹ́ ṣiṣẹ́ torí àwọn ọmọ mi kí n lè gbéwò léèwé san òun ló jẹ́ kí n wá. ẹ ṣẹ̀ṣẹ̀ dé ni. mo ṣẹ̀ṣẹ̀ dé ni ẹ wò náà ló mú gbé dání wa. ẹ jẹ́ ń wọ ẹrù yín ẹ jẹ́ ń wọ ẹrù yín. yẹ ìnáwó sókè ìnáwó sókè. ìbàdí mi lẹ́lọ́ kò sí kan mi. mo mọ amọ̀rù yín kẹ́ ẹ lọ rí kíní bọ́ọ̀lù kíní. nǹkan nǹkan síbẹ̀. mo ti gbé sáà mọ́jọ́ kù sí lórí. kò sí nǹkan eré mi ni. ó dà bá yẹ dúró bá mo ń bọ̀. dàkọ̀. ẹ lọ bá ẹ ní sọ báyìí ẹnso lọ́dọ̀ ọ̀gá. ẹnso. ọ̀gá. wọ́n rí kíní fíkánsì síta gbé síta wọ́n láwọn fẹ́ mọ̀ ṣiṣẹ́ bí. Togo ló mo ti wá mo rí sani tó wà bẹ́ẹ̀ pé ẹ fẹ́ àmọ́gbọ́ ọmọ ọ̀dọ̀ ah, àmọ́ ọ̀dọ̀ àwọn mọ̀lẹ́bí mi ni mo wà látòkpọ̀ lísàlẹ̀ lọ ọ̀hún yẹn ta ayi ẹwà. Oh. ẹwà gan yín. Ah, dakọ. Ah. ẹ̀yin ti dàgbà jù bàbí. ọmọ ọ̀dọ̀ la fẹ́ kì í ṣe. yọ èmi yẹn ṣe dàgbàlagbà. ọmọ ọ̀dọ̀ tá a fẹ́ ọmọ màá tún lè ṣe lójoojúmọ́ ó máa ma fọ ilẹ̀ ó máa ma fọṣọ ó máa ma ṣe oúnjẹ every day. <laughs> iṣẹ́ tó mò ń ṣe lájàṣẹ́ gàngàn olóòpó ni mi. poro. bí mi bá dáná ẹ ò ní jẹun màá mi mọ́. wọn ò ní jẹun jẹ. yọ ẹ ṣe bẹ́ẹ̀ pé bí mi bá dáná tí yọ ọ dùn tí màá gbé pàápàá kà ẹ ó gbádùn ẹ̀pọ̀ ni. <laughs> anyway a ti gbọ́ gbogbo nǹkan tẹ́ sọ tẹ́ máa máa lọ báyìí ẹ má bà tèmi jẹ́ bó jẹ́ ọ̀pá pápá mi ń ṣàìní rẹ̀ mi ṣe kó ta mi ń aṣọ yóò fàyà lọ́wọ́ mi mi bá fọ́ tán ẹjọ́ ọlọ́run ni mo fi bẹ̀ yìí ọkọ mi ti papọ̀ pẹ̀lú yín sọ tó mo gbé pàápàá mo jẹ́ ní tó ń sin lọ́ọ̀ gan síkáàpù mi rè pẹ̀lú àkàrà tí mi fi lọ lé ìjọsìn níjọ sànńdé bá a bá máa lọ ṣọ́ọ̀ṣì èmi ẹ ṣe ọ̀ burúkú ẹ ṣàánú mi ọlọ́run nípa ti ń jà wọ́n ọmọ ọlọ́run fẹ́ àjíṣẹ́ o darling she's crying. Ah, lè gbà yín tàbá mọ̀ èèyàn kankan mọ́ yín ni mò ń mi náà mi lọ káwọn èèyàn mi mi lọ gbé òun wá lẹ́ẹ̀kan àti pé mi ṣe ẹni ẹ lójú yín ó ta arú bẹ́ẹ̀ bá bọ́ táyọ̀ sí mọ̀ pé kàn chinese. mi ṣe ni mi ṣe mi dán mi dán yóò máa dán. yóò máa dán ẹ máa fọ́ ó Um, okay, it's it's okay. Ẹ má sunkún mọ́. Ẹ jọ̀ọ́, máa wo ló mo fi bẹ̀ yín. Ọlọ́run ní bàtí yín serve. mẹ ẹ. o ti set table. ẹ mo ti gbé sí eré tábìlì mi. lọ pọkàn mi. yín lọ pè dáàdi wa. Hmm. dàkọ. ṣé wọ́n lọ sí ráìsì ṣá. no nǹkan kúburú ló sí. kúburú ló sí ráìsì tá a fẹ́ jẹ. pé mi mo ti sọ fún ẹ times without number mo ní oúnjẹ tá a bá máa jẹ nínú ilé yìí èyí tèmi fúnra mi bá máa jẹ kó má jẹ kúburú ló máa ṣe mo ní mi ò láìkẹ́ ah! gbogbo nǹkan ni mo lè gbà fọmọ ọdún wa ṣe kó má dáná fún mi I don't want it ibi tó bá tọ́ lèèyàn tọ̀ sí. ìdè òlè wo dey take it easy what is wrong with kobore and your milk kí ló rọ̀ǹgì ní kò ṣẹjọ́. nǹkan tó rọ̀ǹgì ń bẹ̀ pọ̀ gan ṣó ti gbọ́ nǹkan tó rọ̀ǹgì ń bẹ̀ irú nǹkan mo jẹ́ sè kó jẹ́ tó ń wá sí máa dúdú tiẹ̀ lọ mi ò fẹ́ tí ẹni mo fẹ́ máa jẹ okay and i'm not going to eat this food. ẹ ṣó le tó bá yẹn ni o dey take it easy ṣé the fact that i'm your wife does, does not mean i should be your slave ṣó ṣó ń fẹ́ mi láti ẹ̀ slave mi ni. yes kí ló ṣe oúnjẹ tó wà wájú ẹ̀ ṣé kò dáa tó ni what is wrong with this food what is wrong with this food. Eh? Eh? tí wọ́n bá rí nǹkan tó rán gèmí rí nǹkan rán gèmí pé kọ́mọ̀ ló máa dáná fún mi i'm not going to eat this food. Ah, ìwọ ni kọ́mọ̀ ọkùnrin tó gbọ́ ọ̀dọ́ ní. ẹ ẹ ẹ ẹ má kọ́ lórí lórí mi ò ní jó ní. ẹ ẹ ẹ ẹ ẹ ẹ lórí jẹ what's wrong with you if you don't want to then leave it please. Ah. ó dẹ̀ pariwo pariwo mo lè jẹ́jọ́ ọmọdé mo lè ṣe kíní kan ẹ eh, kí ló ṣẹlẹ̀ gan. ẹ ò jẹ́ ìyẹn mẹ́rin please go sleep somewhere. bẹ́ẹ̀ máa gbọ́n bó ni wèrè gán balọ̀ kó stupid old old hag i'm a frustrated young lady. baby. Jewa. yes, darling. Mm. You're right. Oh. Ah. How was your day? Very, very hectic. Really? Honestly. So, Shoro Janobo? Ah. Oúnjẹ báwo? Mo ní kò yà ní trick So, why did you have been oúnjẹ o? bọ́sẹ̀kẹsẹ̀ lèmi náà ti sọ fún ẹ wípé mi ò fẹ́ jẹ oúnjẹ yìí ṣùgbọ́n oúnjẹ lé ni mo fẹ́ jẹ. lórí mo rò pé òun ṣeré ni because mo mọ̀ pé ò kí n fẹ́ kú dáná fún ẹ and i'm very tired mi ò lè sọ oúnjẹ that's why i said get food on your way from work. so o dáná. Julia for good comprehension mi ò dáná. i don't want to trouble tonight, please. ló ń mèrè fún sí báyìí omi fẹ́ wá lálálẹ́ yìí please èmi ò pa èmi mi ò jẹun. ènìyàn ló bínú ọlọ́run èyí bínú tántàràn mẹ́sẹ̀dẹ́ àwẹ̀ tántàràn tántàràn tántàràn mẹ́sẹ̀dẹ́ àwẹ̀ mẹ́sẹ̀dẹ́. kí ni wọ́n ṣe bí. ẹ̀ka máa mi ló ní kí n ṣe bẹ́ẹ̀ bọ́ ṣé mo ti sọ fún ẹ pé fún báwọ̀ yàrá mi wà mọ́ṣá. yọ àmì ló sọ pé kí n wá tẹ n ló jẹ́ kí n máa súwé tẹ. ṣé nǹkan tó máa ṣe jẹ́ àkókò ní ìlú àyè. dàkọ. ṣé wàá òkè ṣá. ní tẹ́tà lẹ́ǹkan. ro oúnjẹ wá sínú ilé and you came back with nothing it's not nice now. kúbúrẹ́. ma jọ lọ sóúnjẹ fún mi bí n pa mi. mo bọ̀ dákì fà. hello yóò kí ni kúkú ẹ̀ máa kọ́ lọ sóúnjẹ fún mi jọ she's just rolling over the place. No. go get get up. i'm not doing it. nonsense. lọ sóúnjẹ fún mi kúbúrẹ́. kí lè anything please i'm hungry. dàkọ̀ kò sí wàhálà mi ń ṣe dọ̀kùnù fẹ́lẹ́fẹ́lẹ́ fún yín. tọ what. ojú ẹ̀yin lẹ sọ pé. ṣé mo jẹ́ aráàlú ẹ̀ ni. yọ. are you sick. yọ. mo ní kó lọ ṣé oúnjẹ gidi fún mi not nonsense. alo ẹ̀yin lẹ sọ pé kí n. get up. a máa bínú ẹ jọ a máa bínú. kí ni o ṣe kó máa ń tó mọ. kí ni mo gba woman fún ọ. she just keeps carrying this dirty big thing everywhere in the house. Déolú. Àbútọ̀ ògbó náà jókòó síbẹ̀ we enjoy Africa Magic Entertainment. Oh, O ò rọ́rọ̀ kọ́kọ́ sọ boy, o gbádùn ẹ̀ bó ṣe ń lọ àbí. Ẹjọ́ ẹ̀kọ́, èmi tí mo gbárù yẹn ní Hausa, èmi ni mo fa. So kò sọ̀rọ̀, back to what I was saying. Déolú, ṣọ́bọ́ kí mo hate kí ẹ̀ máa fi mi pìkì. Ìwọ ni mo dẹ̀ ń bá sọ̀rọ̀. Ah! Déolú, you know that can kill me, please do not start. ló aago ni. má bínú má bínú má bínú. ẹ tó eh, bínú jẹ sórí ẹni tí ń dun ni ìní ń pọ̀ lọ́la ẹni. gbàkọ kí ló ṣe é. <laughs> kó má àti láburú ni <laughs> sorry jẹ́ kọ́kọ́ sọ single stories kékeré kan fún ọ ẹyọ kan kí n kọ́kọ́ sọ fún ọ sórí bó ṣe wà èèyàn mẹ́ta péré báyìí wọ́n lọ sóko ọdẹ bí wọ́n ṣe wá lọ sóko ọdẹ wọ́n lọ dẹ̀gbẹ́ ni o wọ́n á pa ẹran mẹ́ta kàbàdáyà èyí tó wá jẹ́ aṣáájú wọn tó jó lórí wọn ó wá pè yí kékeré hùn ó wá ní pé ìwọ lọ lè mọ̀ bẹ́ẹ̀ wá ká fi pín ẹran yìí bí kékeré ń ṣe múrin bẹ́ẹ̀ nínú ó kàn bẹ̀rẹ̀ sí ní ní ọlọ́run ọba sópin dáadáa àbórí kókin dáadáa ọlọ́run ọba ó ti pín dáadáa. èyí tó wá jẹ́ olórí wọn wá ògbé ó ní wèrè wo ní nǹkan ìwọ náà dájọ́ òun ṣé ọlọ́run ọba ti pín dáadáa àbí kò pín dáadáa. kò yé mi tó o sọ yìí ìwọ kò ṣàlàyé ẹ kó lè yé mi gbogbo àlàyé ẹ màbí tó dorí kọ. ara rẹ ti ń múfù ìdí tí mo fi ń sọ gbogbo ìtàn mi ni pé sórí bí gbogbo nulẹ̀ ìṣètò dákun àwa mélòó là ń bẹnu lé. dákun èmi pẹ̀lú mọ̀dám ìwọ náà pẹ̀lú ọ̀gá. <laughs> <laughs> gbogbo ilé ayé yìí ló sì mọ̀ ẹ́ pé mọ̀dámú àtọ̀gá wọ́n ti ń sàkárà mọ́jà wọ́n ti ń mú mọ́sára wọn jẹ wọ́n ti ń <laughs> tú sí pàápàá fúnra wọn èmi náà wá wòye pé bójú ṣe ń rọ yìí wọn kàn mọ fìyà jẹ ọ ni torí tí wọn máa ń gbọ́ pa tó ń gbọ́ pọ tó ń gbọ́ is oh my sis oh my god <laughs> oh my sis oh my god wọn kàn bá yé rẹ jẹ ni ìdí ní tèmi fi wá ní pé iyàrá tí àwọn ọ̀gá ṣe fèmí àyìn èmi nìkan kú mọ̀ ń dá sùn kí n sì mọ́ fìyà jẹ́ ọ́ káyé ọmọ bàá támọ́nú bí tó wà lọ́hùn ìdínú tó jẹ́ kí n pè ọ́ pé kí wọn náà wá ṣe kejì. kò sí nǹkan tó dẹ̀mí pẹ̀lú ẹ̀pọ̀ ọlọ́dẹ ni ẹ oníyàrá tèmi náà níyàrá mi nínú ilé. Eh, eh, mọ tan rẹ jẹ òtútù ni ó pa sọ́dọ̀ àwọn ọ̀gá. yóò pa àwọn ẹ̀gbọ́n ẹ. ó dàbí kọ́rọ̀ mi ò yí ọ àní pé àsìkò òjò la wà ní àyìn èèyàn mélòó ní gbébí bébí nìkan ni tẹ̀lé tì mí yìí tí wọ́n bá sì kejì ń di ìmọ̀ràn sórí gbogbo bó ṣe pọ́n bí ọ̀lẹ̀ àwẹ̀ tí mo bó lẹ̀ tí mo fi ẹ̀kọ́ lé lórí yóò kọ́lẹ̀ má dánwò ẹ wò. yọ jẹ́ kí n sọ̀ka fún ẹ o mọ̀ pé bí mo ti wà nílé ìmú ń ṣe jẹ́jẹ́ tèmi mò ń lọ àmọ́ mm-hmm. ò fẹ́ tẹ́ torí pé mo ti pé ṣàkẹ́ ṣe bí ọ̀rá egungun ẹ fẹ́ máa ṣe bí ẹran ìwọ náà kàn ń wẹ ó ti fẹ́ máa dínkù táǹsì àmọ́ mi bà á jẹ́ tí o bá tiẹ̀ wá ronú àṣepọ̀ bí o bá tiẹ̀ wá gbàdúrà láyé pé ọkọ ni ó pa mí o ṣé mi wàá gbàdúrà pé ọkọ eléwùkù ni ó pa mí mi gbàdúrà fún jíìpù gidi kó wá pa mí èé jẹ́ ìwọ wá gbọ́ná ṣé torí mo jẹ́ ọmọ tọ́nu lè yìí òun ló fà láàyè tọkàn ẹ fi balẹ̀ gàgà tó fi lè wá bá rú mi ìjọ tó o bá tún gbé tán o ìjọ tó o bá gbé tán o ìjọ tó o bá gbé tán o mi fi ẹ polẹ bí ọ̀gẹ̀dẹ̀ tí ọ̀bọ fẹ́ jẹ ni mi ti lu ẹ pa. sori tí ẹ máa ń tòsí èèyàn níbẹ̀rẹ̀ báyìí máa ń nira ṣùgbọ́n tẹ́lẹ̀ bá ti wọra tán fúnra ẹni tẹ́yàn ń tòsí yẹn ni ó máa pè yẹn ẹ́ tó fún mi oh my seat oh my god oh my seat oh my. <laughs> àbí ọlọ́run ni ó kọ ẹ ọlọ́run ni ó kọ ìwọ pẹ̀lú àwọn tani. eléyìí bu yọ wá gbọ́ bó o bá tún gbéwò ẹ̀ dáhùn o kékeré lọ́mọ ṣe fún ẹ yìí o mi ṣe ẹ́ jàlàjàlà bíi ẹni máa kú ni wàá wá mọ̀ pé ọmọ àjàṣe yìí ṣe ọmọ tó lè wá ṣe jàlàjàlà pẹ̀lú ẹ̀ àti pé bí mi ti ẹ̀ jẹran bí ọ̀gá rèé bí n bá máa jẹran ọ̀gá ọ̀gá dúró déédéé ni yàtọ̀ fún ìwọ bó bá jẹ́ pé o páàkì nǹkan tí ó dẹrù kọ bí ọ̀gá bó bá pàkí ẹ yóò la méje ni tí ó sì dúró déédéé bí mi bá gbàṣepọ̀ fún yàn ọ̀gá ni mi gbàṣepọ̀ fún èé ṣerú ìwọ jálajàla má tún dàn ò mọ bó dàn ò dantan ó ṣẹlẹ̀ abi àbí o fẹ́ dìde. lẹ́gbẹ́ntọ́. Oh God. ṣe máa fẹ́ sùn ṣó fẹ́ kí mi sùn ni. tó mọ̀ kó wá bá mi massage ẹsẹ̀ mi kó tó sùn. àná òde olú don't take this please i'm very tired ibi tó rẹ̀ mi dé mi ti wẹ̀ gan i'm really very tired bí a kò pé kúbúrẹ́ kúbúrẹ́ massage ẹsẹ̀ mi i'm tired please. kí kúbúrẹ́ bá mi massage ẹsẹ̀ mi. ẹ̀bùdí olúkílé tó máa ń like my sentiment sí nǹkan kò imagine for one spa máa ṣe ọ̀dẹ̀ massage ẹsẹ̀ náà ṣé ara ẹ̀ mo ní kó massage bẹ́sẹ̀ lásán ni. Mami, ẹ pẹ̀lẹ́ ẹlẹ yọ mo fẹ́ lọ fọ àwọn aṣọ yìí ni màá ní kí ìdágbé e fún yín pé mi lọ fọṣọ. ǹjọ́ ọ̀la bẹ̀rẹ̀ sí máa dágbé e fún ọ. ẹ má bínú màámi mo fẹ́ kó àwọn aṣọ yìí náà kì í fọ́ mo wọnú àpẹ tátí gbé bèsì ya pẹ̀lú tọ́sì mi ò rí. wọnú básíkẹ́tì kejì náà. mo ti wọ́ yìnyín bẹ́ẹ̀. wọ́n lọ wọnú ilé mi lára má yọ̀ mí ọ̀nà jàre. Mami. shut so bad, Isha, are you mad or something? You're disturbing my peace. Midiyeye, Midiyeye, Midiyeye, Midiyeye. Diallo! Diallo! What in God's name is this? Kill ló Give it to my ilé? What's this? What do you mean what is this? She already been lipstick me, ni? Lipstick lara, aṣọ ti tèmi. You're asking me? She ain't got Ṣé nǹkan téèyàn fojú rí tún That ń dàbí rán lójú èèyàn ni? Ṣé tí o bá sílẹ̀ kan ló máa ń jiyàn ẹ̀kẹ́? àbí ṣé tí yóò bá sí evidence kan ló máa sọ pé yóò parọ́ what is this what is this thing what is this. o ń fi ẹni kún ilẹ̀ kí ló ń ṣe ẹ̀ náà. kí ló ń ṣe ta ni ó gbé ẹdúró ẹrù sílẹ̀ ò tí bàdé mi kankan ó ti sí ojú ẹ ti ṣe pọpọpọpọpọ síta wọ́n ní ìrọ̀lẹ́ òṣì alágbèrè aṣẹ́wó àgbáyà ọlọ́mọdé ṣíwọ́ ni. kí ni kí ló ń ṣe ṣé mo máa parí fún mi ìmọ̀ bó ṣe dá aṣẹ́. ó lè mú fẹ́ nǹkan kó lọ́ọ̀dájọ́ sọ kó lè yẹ báwo ló ṣe fẹ́ yẹ báwo ló ṣe fẹ́ mọ̀ bẹ́ẹ̀ ni oníranù ni ẹ́ tó bá ṣe pé wà ṣẹ́gbẹ̀ẹ́ tó ní tìjú ni òní sọ fún kọ́ ọ̀gbọ́n bá ṣe ní ìṣẹ́ mo lè nu ẹgbẹ́ ni mo sọ. o lè nà mí. bẹ́ẹ̀ni ṣé wo ní ìranù bọ́ọ̀lù kò ṣe mọ̀ at least shameless. ọlọ́run ọba o ah, ikú máa bọ́lá jẹ o ikú bọ́lá jẹ gbẹmí tí o bá ṣe ikú tó pa Fíkáyọ̀ ah, tó gbẹmí pàdé ikú ẹ Fíkáyọ̀ obìnrin tí wọ́n fi ń tọrọ obìnrin ni. Deolu, I have warned you severally not to mention that girl's name in this house again mi sẹ́ẹ̀. ó fọ́ mi létí. you're mad. you're mad. I'm going to pick her up. Papa, no, no, sí, no, no, no, What? no, no, no. I'm going to kill you. You oh, might fight me. Close on hotel. Wọ́n máa ṣe mítì ẹ̀pẹ́ pàpà ni o, títí bọ́ọ̀lù mo fẹ́ kúrò ń bẹ̀ o. Ṣé mo kó mo sọ fún ẹ pé bísíǹsì mi fẹ́ kọ́kọ́ mímọ̀ pa ẹ̀ o? Yẹ̀yẹ̀ ṣé Mr. Lawal náà ti dé? All right, okay. Mary Emerson, all right. kẹrù má ni o. bẹ́rù bá jọba ìlú òní kú kan. ni o. bẹ́rù bá jọba ìlú òní kú kan. kẹrù o. bẹ́rù bá jọba ìlú òní kú kan. kẹrù má jọba ee. bẹ́rù bá àfọ́jú tó fọpá gún elégbò lẹ́sẹ̀ kòkòkòkò máa níjẹ́ wọn ṣàánú alágbe inú lè níyó wà ẹni àpèpé kò wá jẹun tó tún mú ní lọ́wọ́ dání àfi kẹ́rù má jọba yé e o bó bá fi jọba ìlú ò lè kú kan kẹ́rù má jọba ni o. bẹ́rù má jọba ìlú ò ní kú kan. kẹrù má jọba ni o. bẹ̀rù bá jọba ìlú ò ní kú kan. kẹrù má jọba sẹ́ o. bẹ̀rù bá jọba ìlú ò ní kẹrù má jọba ee. bẹ̀rù bá jọba ìlú ò e, nítorí ayé èyí náà ni e. ayé asán. Mm ayé àfọwọ́bà fi sílẹ̀ yìí náà. ẹ àfẹ́jẹ́ màmá fẹ́ ayọ̀ ọmọ ènìyàn tó ń fúnni lóko ìdí ọ̀pẹ ro. ayé le o ọmọ ènìyàn ṣòro. kẹrù má jọba ni o. bẹ̀rù má jọba ìlú òní kú kan. kẹrù má jọba ni o. bẹ̀rù bá jọba ìlú òní kú kan. kẹrù má jọba sẹ́ o. bẹ̀rù bá jọba ìlú òní kan. kẹrù má jọba ee. Eh. bẹ̀rù bá jọba ìlú òní kan. díẹ̀ lágbára lọ máa pè ẹ ṣe gan ni. Hey, well done. Ah, ṣé olúkúlọ́ ṣe bí ìbàdàn? What is it? What is it? Beat me! No, no, Deolu! Deolu! Beat me! Take it easy. Beat me! Deolu! What? What's happening there? No, no, no, I'm not here. I'm not here. Ọkọ mi ni ẹ wá lọ, ẹ má lọ. Ọkọ yìí ni ní ìwọ obìnrin obìnrin wọn sọ bẹ́ẹ̀ mo dé bá bẹ́ẹ̀ kí ni wọn fi ń tẹ ọ. i'm not a gentleman o i'm not a gentleman this is my legal wife foolish and useless man kí ló dé gan kí ló dé jọtọ lọlọ kí ló wà láàyè tó tù bẹ. ìwọ ohun méjèèjì tí wọn fi ń tẹ obìnrin lọ́rùn ni mo fi tẹ lọ́rùn yet you're are cheating on me. Hey, ìwọ let me tell you something ọmọ mi o ọmọ mi you know me very well that i'm a man of less dialogue and more action tó bá rí action yẹn action yẹn mo deserve ẹ̀ dílé. kí ni ìtumọ̀ kí ni. you need more sense as well. mo public place làwọn ìkíni tó ń pariwo ìwé rẹ̀ ṣùgbọ́n kémi gan gbádùn. Ah, wàláì máa gbádùn ìtí ẹ̀ tó máa dán gidi Eh. èmi èmi ẹ you gbẹmí o you. lẹ́nu o You. lẹ́nu ìṣọlẹ ah o tún lọ gbójú gbẹmí obìnrin máa burú o tí mo mú ẹ red handed. máa déètì gbogbo ojú ẹ fún ẹ gbogbo tó wà láyà yẹn á lọ gbogbo gbogbo máa gbá gbogbo mọ́tò ẹ̀ dànù ni. gbogbo gbogbo tó wà láyà yẹn á lọ lẹ́yìn ìgbà tí bá nú ẹ̀ tán níṣó lé ẹ ní lọ́ọ̀rì gẹ̀ẹ́sẹ̀ gé ya tó bá yẹ pé nǹkan lọ síbẹ̀ tó wà lọ́jà wẹ́ẹ̀dì bá ọ̀nà ẹ̀dá wẹ́ẹ̀dì ọ̀sẹ̀ àṣẹ́wẹ̀ mo mú wẹ́ẹ̀dì bá ojúlẹ̀ lé mo wá sọ pé kí kan in fact take yours take take it. get out take it away. deolu take it away. deolu i will show you the true colour of it wọ́n kó sún ẹ̀ ṣe tó bá àwọn ẹni lé ṣe tó bá àwọn ẹni. kàdí kàdí yá. ọ̀rọ̀ mi fi tẹ̀lé tá ló useless condemned idiot. bẹ́ẹ̀ ni ó ṣe rẹ̀ That, that, that, that, go. Go. You will regret it. I promise you. Let me shut up. Nílẹ̀ ẹ̀jẹ̀ kó lọ. Lọ. Lọ. Fọlágbèrè mi sílẹ̀. Tẹ́lẹ̀ kọ́. Fọlágbèrè mi sílẹ̀. Tẹ́lẹ̀ kọ́. Yẹ́nà jẹ́ ìgbòho wá sí mi. Ilé ẹjọ́ sọ. Èmi ò lè bọ́ ní ṣùgbọ́n pé get out. Ṣáyẹ̀ àwọn ìgbà yẹn. Get out. Foolish man. Foolish man. ṣẹlẹ̀ tó tètè ṣí ilẹ̀kùn. ẹ ẹ má bínú jẹ ẹ sẹ́rí olórí ibú oorun kan ló yá ìgbésí ayé mi lò níbi tí mo gọra mi síbẹ̀ mo ti wá lọ jìnnà. ẹlẹ́bùkún yẹn náà ni ó máa bá ẹ jà ìjẹ́ wọn gbàdúrà láyé ẹ kó o gbé wulẹ̀ tó tó ìsílẹ̀ kó o wá lọ síbi kan kó o wá fi olùwọlé gẹ̀sìmáàdì kò fi sẹ́nu ọ̀nà lé kó o wá délé tá bẹ̀rẹ̀ sí ní tẹ̀wọ́nu kí gẹ̀sìmáàdì kó má sílẹ̀kùn ẹ̀ fún ẹ láti kó má ibi wọlé wọ́n gbàdúrà ẹ̀ bẹ́ẹ̀ ló ṣe máa rí fún wọ́ tẹ̀lé kọ́lé náà torí pé mi ò rí inú ayé ẹ̀ kó lè kọ́lé wọlé búkú olóṣì. ìjọ tó bá ta òun náà gbà yìí mí lé ẹ jáde pátápátá ni mí jẹ́ kó lọ́ọ́ máa ṣe ibùkú ẹ̀mí tó ti fẹ́ máa lọ ṣe. lè gbẹ́ńtọ́ ìtààmúlà sí wọ lé búkú. a ah, ìwọ ọmọ yìí dà bóyá sí wọn kà wá tó wá fún mi gan. lọ ṣe tó ń pa ẹ ṣe bí jákèjádé mélòó kan dábì lóhùn. yes ma wẹ́lẹ̀. ẹ kó sísè ẹjọ́ ìjọ ní bí pábí ìfura yá. ó lọ sí náà dà sàmà. wọ́n ya wèrè ni ẹ mọ̀ wọ́n gbogbo tẹ́ ẹ sọ ohun bó bẹ́ẹ̀ ju ẹjẹ́ ń bú mi ni orí elépèlépè yóò padà mọ́ dà sí i ẹni ò bá rí wọn ní ìsìn tí wọ́n mú gbogbo ẹ̀ tán dà lúrú pọ̀ mọ́ sápà wọ́n mú fẹ́ǹsì wọ́n dà pọ̀ mọ́ tógò wọ́n mú abidjan náà wọ́n fi gbáǹdì wọ́n tún wá fi fẹ́ǹsì wọ́n fi ẹn ṣe fìhẹ́n fìhẹ́n wọ́n fi gbà lọ́wọ́ ẹlẹ́yìn ẹ̀ kìí ṣẹjọ́ yín bí iṣẹ́ mi tí mo wá ṣiṣẹ́ ń bì àmọ́ èèyàn ń kú fún mi ńgboro tí wọ́n fẹ́ kí wọ́n wá ṣiṣẹ́ gidi ńgboro kí ni iṣẹ́ ìwéré dìdìrín wo kí nǹkan mo ń ṣe kí i wọ́n ń ṣe dáadáa oníkálukú náà eléyìí náà bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sólúwa rẹ̀ ẹjọ́ yín kọ́ ó sì ti ní tó ti jọ tó ti ṣe bí ẹ ń fẹ́ ṣe kinní tẹ́lẹ̀ no problem. ọ̀gẹ̀dẹ̀ ti pọ́n bèbè ọ̀gẹ̀dẹ̀ ti pọ́n bèbè ọ̀gẹ̀dẹ̀ máa gbọ́n o ọ̀gẹ̀dẹ̀ kú ti gbọ́n kò sẹ́ni tí ò gbẹ́dọ̀dọ̀ ló máa dà. adéolú adéolú. yes ma ah ege ẹ pàṣẹ ni kí ló tẹ ẹ láàmú kí ló ṣe pẹ̀lú machine lájẹ́ ẹ ti sọ pé kí n má fọṣọ yín pẹ̀lú washing machine mọ́ ọwọ́ ni mo fi ń fọ mo ń bóni àti gbogbo aṣọ tẹ̀lé tó dọ̀tí àti àwọn pant àti báyìí in fact àwọn pant tó gan gan ibi tó gan mo tẹ̀ wọ́n mọ́ dáadáa. eré ẹ pé jíjẹ ń kọ. mi ò tí ì dáná. o dáná. ẹ má bínú ṣé ní aṣọ yẹn ẹ ti complain pé kò gbọdọ̀ má ti sè é fífọ́ tó bá wà fi ṣe ní kí n kọ́kọ́ fọ ẹ rí i pé mo ti gbọ́ṣọ gan bí mo ṣe dé láti fi ṣe ni mo bẹ̀rẹ̀ sí ní fọ̀ máa lọ dáná sí. àkọ́kọ́ sí wa orí ń tọ́ wà lọ́wọ́ ọmọ yìí kí ló gbé dání. ọlọ ni inú mọ tí wọn fi ń lọta. òmò ń pa ẹ ní ilé ayé ẹ ohun tí mò ṣe gbé wálé mi ò gbọ́dọ̀ tún gbọ́ mọ́ pé òlò blender bí mi ò sí ilé gan bó òlò blender lẹ́yìn mi mímọ mo dá tẹsí blender pẹ̀lú ọlọ mo dá tẹsí ẹ mọ bó o bá lo ọ̀rọ̀ yìí bó o bá lo brenda ó dáhùn. nígbà tí ìpórí mi ò pé ẹni kì í ṣe kan mi ò ní ṣe ah, ah, ah, àti kọ́ lọ tẹ́wọ̀n yìí mo mọ̀ ọ́ lò dáadáa. o lè lo àti màá fi lọ́ta tó máa kú mọ́. gbogbo ọmọ wẹ́rẹ́wẹ́rẹ́ inú àta ló lọ kú mọ́. pátápátá tí bá mu lọ́tún tí mo mu lọ́sì bá fọwọ́ fà lọ́tún lọ́sì ó máa kú náà. orí ẹ pé o mọ̀ ọ́ a máa wá ọ̀rọ̀ tó ń wò yìí ìwé ni mò ń pa fún ẹ o tó o bá ṣe játijáti àbí ò ṣe málàmálà àbí ò ṣe jákujáku nínú ilé yọ mí ràn ẹ lọ sójú ọ̀tá ó gbọ́ àbó má ṣe wèrè bí o. mo fọwọ́ padà yín lójú. tá a kò eré ẹ pé ọlọ́run ní jẹ́ kó fọwọ́ padà mi lójú. ha mi jẹ dán. ṣé lọ òkè lọ dáná fún mi. ajá ń dílé lọ ajá wà padà lọ fọṣọ yìí. ó yá ó yá gbé lọ. ẹ̀pẹ̀lẹ́ má bínú oúnjẹ yìí náà ní pẹ́rẹ́dì. eléyìí fún ilé burúkú nǹkan tí òkà wọn bí ó ti náà hùn ó náà hùn sínú tí òkà eré kó lọ sókè wá wá wá wá kó bàtà mọ́ mi wọlé mo gbé báyìí pẹ̀lẹ́ dákọ̀ pẹ̀lẹ́ ilé burúkú ẹ̀mí àfẹ́ ẹ̀kọ́ lóṣì ilé yìí lọ́rùn. gbóná jù. ó gbọ́dọ̀ gbọ́n. àbí ah, mi gbọ́n kẹfẹ́ wò dàárọ̀ la. bí kinní ẹ bá gbọ̀n ní ìsọ̀kò pa ẹ má bẹ̀ ni. <laughs> ò lè gbọ́n mi ò lè gbọ́n. <laughs> kẹ́ni ṣe báyìí dọ̀la yọ Dàkọ̀ ìyá ẹ̀ Oya, Ó yá ọmọ yìí dárin fún mi dárin fún mi. Màmá o màmá o màmá o Olúwa dá mama sí fún wa màmá o màmá o màmá o. Ojú kò ń fi tẹlifíṣàn yẹn ẹ̀ ṣe pé ó lùlù pẹ̀lú ẹ̀ ta ló ní kó lùlù. Má gbọ̀n pẹ̀lú ẹ̀ tó bá gbọ̀n pẹ̀lú ẹ̀ tó bá jábọ́ lérí ẹ̀ pípa mi sọ kó pa ẹ̀ lẹ́ẹ̀kan. má kẹ́yìn lọ máma wò máma O máma wò. tó bá gbọ́ta nù. olúwa dáná kò lè mú kò lè mú. tó bá gbọ́ lọ́wọ́ ẹ̀. olúwa dáná màá sí fún mi máma wò máma wò máma wò olúwa dáná màá sí fún mi. àbí òwò máma wò máma wò máma wò. lọ. olúwa dá màmá sí ìfún mi máma wò máma wò máma wò. ọmọ dáadáa. olúwa dá. jí olú jíolú àti olú dìde náà. kí ló fi sí ń jẹ tó ṣe lánàá mọ́ínmọ́ín tó ṣe yẹn. mi ò fi kọ́kọ́ sí i. yọ mo ti ń ṣe gbọ̀nsẹ̀ látàná yẹn títí dèní. Ah. kò sí wàhálà. wọn mú un yín. àbẹ́gì ẹ̀ bàjẹ́ jọ òní ẹ̀ dé sí ẹ̀ ló fẹ́ fà á. ẹ má bínú mọ́ ẹ má bínú. lọ nù un ìgbọ̀nsẹ̀ kó lọ bá mi fọ ilé ìgbọ̀nsẹ̀ kó dẹ̀ fọ ṣe ìgbọ̀nsẹ̀ tó wà níbẹ̀ tó mọ̀ tí ní kí n mú délé pókìtì yẹn ìgbọ̀nsẹ̀ olómi ni ló bá ṣe sérí ike ló ṣe sí lẹ́lẹ̀. bọ kí nìyẹn ń ṣiṣẹ́ màá. èmi ló ṣe ìyìn máa kó ṣiṣẹ́ wọ ló sọ fún mi lọ nísìnyí kó lọ fọ kó lọ fọ gbọ̀nsẹ̀ kó fọ gbogbo bẹ yẹn kó mọ kó dẹ̀ fọ kí n máa gbó kí máa gbọ́ ọmọ ò tí ń flọ́ṣẹ́ ẹ̀ báyìí kó tẹ máa fọ ọbẹ̀ kí máa gbọ́ torí gbogbo ohun kọ̀ọ̀sẹ̀ ó ti gba gbogbo agbègbè kan lókè yẹn kí ló lè gbélé iná. ọlọ́run mo fi bẹ̀ yín ah, ọ̀gá ẹ̀kọ́ yóò ta ilé ẹ̀ bá mi ta ẹ̀ bá mi ta ṣe lè da ó da ó da ẹ má wulẹ̀ gé ẹ má bínú torí ọlọ́run mo fi bẹ̀ o ẹjọ́ tí n bá pẹ́ wọ́n á bà mí wí madam á bínú lé. ẹ gbà ṣe mo dúpẹ́ o ẹ ṣe o. ẹ wo dá mi lóúnjẹ ayé ṣe máa délé fún mi ó yá fẹ́ tà fún mi báyìí. ọkùnrin ẹ ń bàárà yín. Ah, ẹ ń bàárà mi gidi ni wọ́n mọ dáadáa àmọ́ gbogbo bàbá sá ti wá sọ́jà ṣe é máa kọ́jú ti ẹ̀ ni orin kan ló sì máa fi sẹ́nu ah, ẹ dá mi lóhùn ẹ dá mi lóhùn ah, màdàmú àrẹ màdàmú obìnrin nílé obìnrin nílé tó ń bá pẹ́ o tó ń bá pẹ́ o àwọn ọ̀sẹ̀ rẹ ni tó mọ ọmọkùnrin wá sọ́dọ̀ mi obìnrin tó mú wá sọ́dọ̀ mi kọ́sọ́mà mi gidi ni tẹ́lẹ̀ ọmọ ọ̀dọ̀dà ló ń ṣe lọ́dọ̀ ẹ̀ wọ́n á wò pé àfàìmọ̀ kó má jẹ́ ọ̀gá ọmọbìnrin ẹ lọ́mọkùnrin yìí ayé ìyá yín ò wò ìyá yín burú pọ̀ tó wò sùsùn ó sì sọ nílé dẹ̀ntì ń gbalẹ̀ ó sọ nílé dẹ̀ntì ń ṣiṣẹ́ gbogbo nulẹ̀ ayé ìyá yín ò wò mí o. ọ̀rẹ́ wa sórí n tó ti wàá jọ mí lójú tí máa ń jẹ́ kàyéfì fún mi jù láyé ni pé níjọ́ tí yàá bú wọn àáyín pé òun fẹ́ máa ṣiṣẹ́ èmi ni mo rìsífù ẹ o èmi mo rìsífù ààrẹ lẹ́nu ọ̀nà o. ìwọ ẹ̀yìn tí mo lọ mú báwọn ọ̀gá ń bẹ̀ o ó sì dèyìn ó rò pé èèyàn gidi ni ní sunkún ní lami lójú níjọ́ náà lọ àṣọ lórí ibú ni. wo ẹ̀rù ń ba èmi o ah. Ah, ẹni tó lè wo sùsù tó so odidi ọ̀gá di nǹkan dáhùn dákun kí ni ò lè fa ṣe. Hm? ta ni ṣé ìwọ ọlọ́mọ ti jẹ́ hm? ọlọ́mọ ti jẹ́ sórí tí ewúrẹ́ bá wẹ̀yìn báyìí fìrí báyìí wàláhí yóò fèpè fẹlẹ́pẹ̀ ni tí ìgbín bá sì sú báyìí àyà rẹ̀ ni ó fi kó tí jàpá bá sú àyà rẹ̀ ni èkó. olóògùn. gan-an hm? bí wèrè àrọ ni rogumọ́tì di ah. sórí bàbá mi ni ọ̀bọ ṣòkòtò pé ń gbére bíi ìjà nígbà ayé wọn ogun ló pa bá mi sórí ìjọ tó bá gbìmọ̀ rẹ̀ òun lè mọ sógun tiẹ̀ kó mọ ní ráǹkì o kó mọ mú sọ̀gádọmọṣẹ́ kó òun sì mọ gbapò ọ̀gá o ṣùgbọ́n ìjọ tó bá kọjú rẹ̀ sí mi ẹ gbélé gbọ́. ọmọ ah, mi lọ yọ. ọyọ o nbọ hmm. ah, ṣé ó dàbí kúrò ilé ìdarú ṣé eré wọn ṣe ń lọrin ni àbí lọrin ò náà ṣe jọyọ lọ wo wo wo táwọn afáàjù sórí tèmi ń bọ́ fà ní pé ìwọ fúnra rẹ ó mọ ìyá ìdùnjújú mi lọ ṣé o fẹ́ sọ fún mi nísìnyí pé ìyá ń bó ṣe wa òun àtọ̀gá wọn ò ní mọ fọ́kulé ara wọn. níbo. wọn ò ní mọ tẹ̀ sí. Hmm, àbọ̀ ti fọ ni ah, bí ọ̀gá bá náwó kí so wà ìgbà tí mo màdàmú fi ń da láwọn. wọn ò fọ́n kankan oh mọ̀dọ́mọ̀ fẹ́ràn ọ̀gá láti bí síbẹ̀ wọn. Mm-hmm. Ah, kì í fẹ́ rí mi rẹ̀ látọ̀. Eh. Ah. Eh, ṣùgbọ́n kí wàá ló dé tí ìyá abúhùn fi ń hùwà bunú létí èsè òun ló nílé wo ní tèmi rò sọ̀rọ̀ àwọn wípé ó fẹ́ dàbí pé owó ọ̀gá hmm. àtàwọn dúkìá ọ̀gá hmm. ìyá òun rọjú hmm. good talk good talk ó tọrọ ló sọ. ọ̀gá yẹn ti bá lè fọ́ àbẹ̀yọ̀ sáwọn ọ̀dọ́ rẹ̀ bí ṣe máa ń ṣe. ń bọ̀ àmì sì ń bí màá sọ bó bá sì dé nísìn yóò máa ṣe dàgìrì dọ́rọ̀ dàgìrì dọ́rọ̀. Yeah. Ah! ṣẹlẹ̀ ọ̀gán. Oh, owó wo tó bá débẹ̀ ẹ agbọ́dọ̀ bọ́rọ̀ ìgbé ẹ̀yìn agbọ́dọ̀ wò fún un. bíbó kí ló wá fẹ́ ṣe pẹ̀lú wọn. ó dàbí pé wèrè ṣe lé lọ́dọ̀ bá wọn ọ̀gá ó ṣe wèrè fún ọ lọ́wọ́ ẹ̀. ọ̀gá pé jẹ́ tó wà bẹ́ẹ̀ wọ́n ti yọ sọnù èṣù ló kù. will you keep quiet ah, idiot. a tún sọ̀rọ̀ báyìí ní ìwé tó yẹ kó mo ṣiṣẹ́ lọ rẹ ni mo ṣiṣẹ́ lọ rẹ ni. Ah, mo tó tó ìwọ ọmọkùnrin ṣe sùúrù o mo ń sọ fún ẹ ṣe sùúrù o. mama ẹ má bínú mà mo mọ pé ilẹ̀ lè gbálẹ̀ o àmọ́ ìdúró kẹgbọ́ tẹnu mi wá gbọ́ bí mi ò kí ń ṣe kúbúrẹ́ o mọ́tọ́lá lórúkọ mi Jehovah mo wà ní àjàṣe ṣàdédé láago mi dùn. Hello. Hello. Hello. Uh, uh, um, madam, give me your number. Who you be? Um, Auntie Fikayo. Okay, uh, Fikayo, hey, eh, what happened? Mbato, you see, the sickness and come back, yo. Again? Mbato, this one let you the first one, lo. I beg, help me. Help me carry and go hospital. Uh, what about uh, the husband? In fact, you see, I got the okay. uh, eh, no, Oka, Oka, I'm supposed to pick my call. Oh. Ringo, ringo, ringo, ringo, supposed to pick my call. Oh. Ah, okay, mumbo Nigeria, Lola Mama Bo. má má I dey come tomorrow, you don't hear? Okay, Matigba. Thank you. Abeg me look at o. Oh. you carry a rich hospital, stay. I dey come. Matigba, Matigba, Matigba, Matigba. Um, àìsàn àìsàn àlejò àìsàn dé lára ẹ̀dá o báìsàn débẹ̀ dá lálejò ọkàn ẹ̀dá gbọ̀ngbẹ́. ẹ pẹ̀lẹ́ o kú tọ́jú. Olúwa máa fi kàn mí o. ẹ jọ báwo lẹ̀yin ṣe jẹ́ sí wọn. ọmọ ìyá ni that's good ó yẹ kí n lè bá yín sọ̀rọ̀ ẹ jọ ẹ madam tí mi ò bá ní parọ́ fún yín ọwọ́ ọlọ́run lẹ̀mí àbúrò yín wà o chances of survival wọn wà very slim ẹ máa ní ìdọ̀pọ̀lọpọ̀ àdúrà. kí ló dé tó yẹn ni. àwọn result test ta ṣe ó fi hàn wípé wọ́n ti inject poison sí wọn lára. láti bí oṣù mélòó kan tó dẹ̀ ti ń pa wọ́n lára díẹ̀díẹ̀. ọ̀daràn báwo ló ṣe jẹ́. kò yé mi náà o pọ̀ lára àwọn questions tí mo béèrè lọ́wọ́ wọn wọ́n ní pé ọkọ àwọn ló mú dókítà kan wálé tó máa ń fáwọn ní injection lẹ́ẹ̀mejì láàrin ọ̀sẹ̀ mo dẹ̀ discover wípé àwọn injections tán fún wọn yẹn kì í ṣe pé kó mú wọn lára dá o wọ́n ti inject poison sí wọn lára tó dẹ̀ ti pa a lot of white blood cells lára wọn àwọn tó jẹ́ kó dáàbò bo àgọ́ ara wọn. bí wọ́n ṣe wà yẹn condition wọn wà so critical. tí má gbọ́ tẹ sọ fún mi dáadáa ṣé pé ọkùnrin ló péyàn abo lábẹ́rẹ́ tí tó fi ń kú lọ yìí. it's not testimony sọ fún yín ní ìgbà tí mo máa dé ni àbúrò mi bá ṣàlàyé fún mi pé òun ti kó gbogbo properties òun fún ọkọ òun ó ṣẹ̀ṣẹ̀ wá yé mi pé ìdí tó fi pa àbúrò mi nìyẹn kò ju bí ọ̀sẹ̀ kan lọ lẹ́yìn ìgbà tí ó ṣàlàyé ọ̀rọ̀ yìí fún mi lọ́mọ yẹn jẹ́ pé ọlọ́run ṣùgbọ́n mo pinnu láti gbẹ̀san o bọ̀ mi ò ní enough evidence láti ṣe é ṣùgbọ́n mo wá rántí wípé I was able to collect one or two informations about him lọ́dọ̀ àbúrò mi yẹn ni mo fi trace ẹ̀ wá sínú ìlú tó sá lọ yìí torí pé immediately tó ṣiṣẹ́ ibi yẹn tán ó sá lọ ni òun dúpẹ́ lọ́wọ́ ọlọ́run o gbogbo properties àbúrò mi tó gbà ó ti gbà padà lọ́wọ́ ẹ̀ because ìdí ọ̀tí ẹ̀ ò mọ̀ ìgbà tóun sign transfer of ownership gbogbo properties yẹn fún mi yes mama ṣe mo ṣàbúrò mà ń gbọ́ ṣé bẹ́ẹ̀ ni. ma dá mi lóhùn ṣé bẹ́ẹ̀ ni. èṣù ni. ó kí ni díẹ̀. o fẹ́ mọ̀ di tí mo fẹ́ fi pa kí n máa ṣàlàyé fún ẹ ìdí mẹ́ta ni sórí alákọ̀ọ́kọ́ ìfẹ́ tí mo ní sí dàbí orí èékánná tíntín torí èékánná kí mo tẹ̀ ń sọ kémi ò nífẹ̀ẹ́ láti bí síbẹ̀ mi lọ́ọ̀fẹ́ rárá ṣùwárẹ́ lẹ́ẹ̀kejì ẹsẹ̀ sì ni mi ò lè fọ́ lókùn un èmi dẹ̀kẹ̀rẹ́ as ni mí dóò mo ti parọ́ fún pé aa ni mí bọ́jọ́ torí ọlọ́run tí as àti ss bá fẹ́ra wọn iná wọn ò lè jó dalẹ̀ á láàrin ni ìyẹn lẹ́lẹ́kejì ṣíwádìí ẹlẹ́kẹta tó jẹ́ pabambarì ń bẹ̀ ọmọbìnrin yìí ní owó ó ní owó ní properties kò wá lẹ́bí kankan rárá ju àǹtí jagbajagba kan tó ló ti sọnù sí kùtọ́nù lọ mo á wò pé tẹ́sẹ̀ sí bá kú ṣó fẹ́ kó gbowó ìlọ ni the best thing ni pé kí n máa pa sílé díẹ̀ díẹ̀ díẹ̀ swap properties ẹ̀ kẹ́nìkan kó má bàa fura sí mi. Uh, nǹkan tó fẹ́ ṣe to le díẹ̀ a máa wò ó ọmọ tó ń tọ́jú ẹ tó ń ṣìkẹ́ tó nífẹ̀ẹ́ ibi ilé tó lo fẹ́ pa. kéèkì ló tó ń sọ̀rọ̀ báyìí náà ah, wo àkìtàn tí ò bá jẹ́ ìgbín kò kí ń kún bọ̀rọ̀ oh, yes ẹni tó bá wà lórí àkàbà ẹ́ eh? kó máa wo ẹni tó fẹ́ gun àkàbà ńlẹ̀ báyìí tó bá wà nsàlẹ̀ gbọ́dọ̀ fàṣubú ni kó tó lè gòkè tó bá fàṣubú ò lè gòkè bẹ́ẹ̀ ni mọ́sọ̀ kéèkì wọn wọlé ẹ máa preach fún mi now not you ah ah lè ka yóò obìnrin tó bá yé wọn jẹ́ nígbà táwa yunifásitì ni. there you go again owó tún máa bẹ̀rẹ̀ story and kí ló máa mi gbà yìí pé wọ́n bá yé obìnrin jẹ́ gan-an ah. so ẹni tí èèyàn bá dẹ̀ kì mọ́lẹ̀ ní sẹ́yìn tí èèyàn bá ṣẹ́yìn fún tí ilé ọmọ ìbàjẹ́ ṣé o ti bá yé ẹ̀jẹ̀ nìyẹn. o ò anyway sori nǹkan mi ń tọ́ láti sọ ni pé nǹkan tó ní kí n ṣe ó léwu díẹ̀ torí pé tí àṣírí bá lọ tú a medical association wọ́n máa seize license mi ni tí ọlọ́run bá díẹ̀ sọ pé kó tún lọ bọ́ sórí kó lọ la ìwọ̀n lọ fólúwa. àwọn lè ṣe wọn a lè ṣe wọn gbàgbé yẹn hmm. gbàgbé yẹn gbogbo yẹn ni mo ti rò ìdí nìyẹn tí mo fi sọ wípé house treatment ni kó wọn máa fún ọmọkùnrin wa lé èmi nìkan ló ń bá yìí abẹ́rẹ́ tó ń fún èmi nìkan ni máa mọ̀ ọ́ so that tó bá yín inject a máa kú sára díẹ̀díẹ̀ tó bá ti inject a máa kú sára díẹ̀díẹ̀ ikú díẹ̀díẹ̀ ló máa kú and má gbàgbé ṣé àti ẹ̀gbọ́n máa gọbọ ẹni. ṣe gá wo this way tó ń bá kúkú díẹ̀díẹ̀ ṣé òun ṣe pé owó díẹ̀díẹ̀ lèmi máa gbà. àwọn ìgbà tí bá ti rí gbogbo ẹgbà lẹ́ẹ̀kan náà ìwọ náà gbà tiẹ̀ ni once and for all. ikú kan náà ló máa pẹ̀dá. bó ṣe wà nìyẹn. Hmm. <laughs> nígbà tó di ọjọ́ tí mo decide láti fi ilé yẹn sílẹ̀ mo lọ doctor. so how far. ah ó wà nílé. ó ń jẹ̀rora gidi bó ṣe wà yẹn ẹ̀mí ẹ̀ ti fẹ́ bọ̀ nọ́mbà kan tẹ̀ bẹ̀rẹ̀ sí ní pé mi kọ́kọ́ gbé gbà tó yá mo gbé ó di gate man ẹ̀ ó sọ fún mi wípé ẹ̀mí kan ló kù lẹ́nu ẹ̀. Ah, kò lè kú ẹ̀mí kan bí n ṣe wà yẹn ẹ̀mí àbọ̀ ló máa fẹ́ kú lẹ́nu <laughs> ah, ṣé bó ṣe wà yẹn lẹ́kọ̀ọ́ wa ti máa polówó tuntun ó kàn kú kó kàn dáhùn kó lọ join wọn ni. Hmm. ẹ á ti máa ráwọn tó wọṣọ funfun ẹ kò ní rẹ́ni tó máa sọ fún ni torí àwọn tó bá gbọ́rọ̀ kú ẹ̀ níta máa sọ ni pé crisis tó máa ń tó máa ń mú àwọn sickle cell patients òun ló ṣekú pa. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Hmm. so kò tiẹ̀ kàn wá rárá in fact a clean. clean deal. a say very clean. yeah very clean. so báwo wá ni olóòótọ́ nǹkan. Ah, mi ò jẹ́rìí mo ti bẹ ẹrù mi mo rú wá ní. <laughs> ẹrù oh, gidi. tó bá tún ní àwọn ìbáyìí tó fẹ́ yanjú ẹ jẹ́ kémi máa wọ kí n kàn abẹ́rẹ́ kí n dẹ̀ gbowó. Ah! ìwọ ọmọkùnrin ìka ni ẹ o èṣù dẹ ni ẹ nítorí ọrọ̀ ayé ó pa odidi èèyàn méjì tó lè dá. Ha! Ah! ilé ayé òmùlẹ̀ mọ́ fo ẹsẹ̀ mẹ́fà tó jẹ́ kó ló máa gbẹ̀yìn gbogbo wa. àwa wító ìwọ sọ pé àkìtàn sí ìbá jẹ̀gbin kì í kó bọ̀rọ̀ ọ̀dà tí àkìtàn bá wá jẹ̀gbin jẹ̀gbin jẹ̀gbin tó kún àfọwọ́ sílẹ̀ kí lóòrò kó máa kẹ́yìn kò sí bí ilẹ̀ ṣe ga tó ó ń padà bọ̀ wá dilẹ̀ lẹ̀ wọ́n ti gbàgbé ni ìgbẹ́ adilé kò dẹ̀ sí ẹni tó kó bá bẹ́ẹ̀ ò ní dìgbòrò. ẹ bá mi ibẹ̀ torí Ọlọ́run èṣù ní gbogbo ohun tó ṣe mí pátápátá iṣu ní. wá gbọ́ ni ẹlẹ́ṣẹ̀ kan ò ní lọ láláì jìyà kò sí ìgbà tó ní faṣọ pé ń pèrò kan ọba màá màá dín pẹ̀lú ẹ. ẹ bá mi bẹ̀bẹ̀ torí ọlọ́run ẹ bá mi bẹ̀bẹ̀ iṣu ní iṣu ní torí ọlọ́run. àṣeyàn lè ṣu. ẹ ló dpo. ẹ jọ mo máa ní ìdáwọ́ iṣẹ́ kó mo fi ìfọ́n mi tẹ́lẹ̀. ẹ jòjó. I will like eight of them. ẹ mú so. Ah! ẹ má jọ lọ ẹ mú ẹ mú. ẹ̀rù má jọba. fọ̀págùn elégbò lẹ́sẹ̀ fọ̀págùn elégbò lẹ́sẹ̀. ògógó kò máa ní jẹ́ wọ́n ó ṣàánú alágbe. sẹ́ni tó máa ṣàánú alágbe. ìlú lè ní ó wà ẹni àpèpé kò wá jẹun tó tún mú ní lọ́wọ́ dání. àfi kẹ́rù má jọba ẹ̀ o bó bá fi jọba ìlú ò lè kú.